السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الثاني والسبعين وعن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وآله وسلم يذكر الله على كل أحيانه رواه مسلم وعلقه البخاري وعن معاوية قال قال رسول الله صلى الله عليه وآله وسلم العين وكاء السهي فإذا نامت العينان استطلق الوكاء رواه أحمد والطبراني وزاد ومن نام فليتوضأ وهذه الزيادة في هذا الحديث عند أبي داود من حديث علي دون قوله استطلق الوكاء وفي كلا الإسنادين ضعف هو إن حديث كجلني أدوني وإن شاء الله ṣàlàyé fún wa nípa nàwákìtò wòbò àwọn kan tó ìwé tánàbì sallallahu alaihi wa sallam wọn ni kí wọn kọ fún Amr ibn Hazm radiyallahu anhu níbi tánàbì sallallahu alaihi wa sallam wọn ti sọ yìí pé wa alla yamassa al-Qur'ana illa kí wọ́n gbọ́dọ̀ fọwọ́ kan al-Qur'an àyàfẹ́ni tí ó bá mara. إجابات لي ولد عائشة رضي الله عنها وني كان رسول الله صلى الله عليه وآله وسلم يذكر الله على كل أحيانه ولا نبي محمد صلى الله عليه وآله وسلم وانا سيرنا في الله وبا نيبو بوكو تما باوا نيبو بوكو تما باوا الإمام مسلم ونقبع جواره إيوا وعلقه البخاري قسم سيكي رواه مسلم مسندا وذكره البخاري تعليقا الإمام مسلم رحمه الله àwọn gba ìgbàwọ́ ọ̀rọ̀ yìí wá lẹ́ni tó ṣàlàyé ọ̀dọ̀ àtẹni tó na gbà lọ́dọ̀ rẹ̀ àtẹni tó ń ti na gbà lọ́dọ̀ rẹ̀ tó fi dọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam torí ẹran sọ pé rawahu Muslim ṣùgbọ́n wa'allaqahu al-Bukhari ay dhakara al-Bukhari al-hadith ta'liqan la riwayata Bukhari rahimahullah òun náà sọ nípa àdìsí yìí. lẹ́ni tó gbé kọ́ kò sọ lẹ́ni tó gbà wá ó sọ lẹ́ni tó gbé kọ́ òwì nínú tírà rẹ̀ lẹ́ni tó gbẹ̀gbà wá rẹ̀ wá. bìmọ̀ọ́nà ìmáàmù Bukhari ó fi hàn nínú tírà rẹ̀ igbóhùn náà gbọ́ nípa àdéhìí yìí òun sì mọ̀ káwọn míì gbà wá gẹ́gẹ́ bíi hadith al-musnad as-sahih ṣùgbọ́n lọ́dọ̀ Bukhari ọ̀nà sáde ti gbà wá ọ̀lágbára débi kókó jẹ́ ní tó ṣe dídí pẹ̀lú mẹ́jẹ̀mú Bukhari pé Bukhari ní mẹ́jẹ̀mú kì í ṣe gbogbo àdéhùn ló máa ń kì bọ́nu síra rẹ̀ àdéhìí tí ó bá kì bọ́nu síra rẹ̀ yóò jẹ́ àdéhìí tó fulfil àwọn conditions rẹ̀. ṣùgbọ́n àdéhìí lè wá nínú Sahih Muslim gan ìwọ̀n tó ṣe pé kò fulfil condition ti Bukhari. so Muslim ó ṣe riwaya rẹ̀ gẹ́gẹ́ bí hadith Bukhari ó ṣe riwaya rẹ̀ mu'allaqa. والتعليق قلنا نكاسو حديث láì jẹ́ pé aṣọ ẹni tó gbà wá ìgbà tá a sokọ ni pẹ̀lẹ́ yẹn iná la sọ pé àfẹ́tù kọtíra yìí tó kọ Bulughul Maram al-Hafiz ibn Hajar gbogbo tí Bukhari dárúkọ nu tíra rẹ̀ ta'liqan ta'liqan ta'liqan àwọn kó gbogbo wọn jọ wọn á ṣèwádìí nípa ọ̀nà tí oníkálukú wọn gbà wá wọn pe tíra yẹn ní tagiliku tààlì títìlẹ̀kùn gbígbé àdìsí kọ. so gbígbé àdìsí kọ àìsí ìrìwáyà rẹ̀ mùsùlùmí kò túmọ̀ sí pé àdìsí yẹn ọ̀bọ̀ àyè gbàtó túmọ̀ sí pé kìí ṣe sàhíì lórí condition Bukhari ni ó lè jẹ́ sàhíì ganu muslim. nítorí pé mẹ́jẹ̀mú muslim kan lágbára tó ti bukhari condition muslim tó máa fi ń consider àdéhùn kó wà authentic ó lẹ sí ti bukhari ti bukhari le gan àpèjúwe rẹ̀ náà ni tahaqququ luqya tahaqququ liqa bayna ar-rawi wal-marwi 'anhu. ìdí imaamu Bukhari sọnù làbúdà ni taxaqaqa liqa lọ́dọ̀ imaamu Muslim takfi imkaaniyatu liqa takfi imkaaniyatu luqya imaamu Bukhari ni gbogbo ẹni tó bá gbàdí tó alọ́dọ̀ ẹnìkan nínú àwọn àdéhùn táwọn sọnù síra àtàwọn yìí àwọn olùkọ́ dá àwọn lójú pé kálukú gbọ́ straight forward látọ̀dọ̀ ẹni tó ti gbà ní. ọgbọ́ látẹnu rẹ̀ direct kìí ṣe pé nìkan ló wá sọ fún un. so condition yẹn le gan. àwọn ọlọ́dọ̀ muslim wọ́n ní kìí ṣe dandan imkaniyatul luqya ó ti tó ó ṣeé ṣe ká pé wọ́n ríra wọn ó ṣeé ṣe ká pọ́ gbọ́ lẹ́nu rẹ̀ ó ti tó. sẹ́yìn sì mà ipò ṣeé ṣe kọ́ gbọ́ lẹ́nu rẹ̀ ó sì ṣeéṣe ká pé wọ́n ríra wọn ọ lẹ sí ọ dájú pé wọ́n ríra wọn ọ dájú pọ́ gbọ́ lẹ́nu rẹ̀ nítorí pé ẹni tó sọ yìí pọ́ gbọ́dọ̀ dájú pọ́ rí ọ gbọ́dọ̀ dájú pọ́ gbọ́ lẹ́nu rẹ̀ ó ti tilẹ̀kùn tí wọ́n pè ní àtẹ̀dílé ó ti tilẹ̀kùn tí wọ́n pè ní àtẹ̀dílé àtẹ̀dílé iná ní kò gbá àfàtọ̀ gbàdí sí lọ́dọ̀ rẹ̀ pamọ́ ọ̀ wá sọ pọ́dọ̀ ẹlòmíì ló ti gbà á so that àfi ní ríran rí kọ́dọ̀ bàáìfù hmm. kan ló ti gbà ọ̀dọ̀ kúrọ́ kan ló ti gbà. ẹni tó sọ pé nǹkan ní yẹtù ló kà wọ́n ló ti fààyè ó ti fààyè lẹ̀ quoted yàtọ̀ sí Bukhari tó sọ pé condition ni, kó gbọ́dọ̀ dájú pé wọ́n pàdé wọn ríra wọn kò fààyè lẹ̀ quoted leave. ti jẹ́ pé ṣọ́ọ̀tù Bukhari ẹ̀ṣẹ̀dù. yàtọ̀ sí ṣọ́ọ̀tù mùsùlùmí torí ẹ̀ lẹ́sìn rí pé mùsùlùm gba àdéhìí wá ní lórí pé àdéhìí ní sàhí bukhari sì gbà lórí pé mu'allaq ni kò tẹ̀sí kó ọwọ́ sàhí. gẹ́gẹ́ bí àdéhìí man 'amila 'amalan laysa 'alayhi amruna fahuwa radd. bukhari àti musulumi ti kọ́kọ́ gba man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa radd wọ́n ti jọ gbà wá pẹ̀lú musulumi تجمع رواية من عمل عملا ليس عليك أمرنا فهو رد الإمام مسلم لقبا ومسندا بخاري في بجار انترار تعليقا قال أن بامي انت بخاري بجار تعليقا يوجد في عنوان ولا بس أقول لي حديث مين إذا لم يصير رواية قادي سنية وهم في تقولي هكذا hadithi fúkì tó wà ń bẹ̀ ó ní wípé ìrántí ọlọ́run ó pàtàkì gan àti pé ara àjọsìn òmìrántí ọlọ́run. gbàtẹ́ nìkan wá bá nàbì sallallahu alaihi wa sallam ó ní ntọ́nà wọn bá ṣe lófin nínú Islam ó ti pọ̀ ju ó lọ fa'allimni shay'an atashabbathu bih wá kọ́ mi ní nǹkan kan tó ti pé wọ́n lè máa rọ̀ má. Ànábì sallallahu alaihi wa sallam wọ́n sọ fún pé la yazalu lisanuka ratiban min dhikrillah. Wọ́n jẹ́ ká hàn rí ọyẹ kò tún gbọ́dọ̀ gbò sí ntọ́lẹ̀ sí ìṣèrántí ọlọ́run. ìrántí ọlọ́run ìjọsìn ni kódà bẹ náà àwọn ìjọsìn tó gidi níjọsìn tó sí pé kò lè kọ́ ẹnìbọ̀dì lágara ṣíṣe ò sì lè la wàhálà bọ̀yàn lọ́rùn kódà gan ìrọ̀rùn ni kò sí ṣòro nù rẹ̀ ahán ṣíṣe ìrántí ọlọ́run níta àwọn fi ṣe ìrántí ọlọ́run òun náà ní tọ́lọ̀ ní ká máa fi ṣe ìrántí òun àbí níta nàbì rẹ̀ sallallahu alaihi wa sallam tó fi máa wà. ولا شك أن أعلى ما يذكر العبد به ربه تلاوة القرآن ètò ga jù nínú tẹ́rù fi máa ṣèrántí ọlọ́run ó náà ní kíkà alukur'an lánàá alukur'an kalamullah ọ̀rọ̀ ọlọ́run alukur'an ó sì wá nínú hadith al-qudsi èyí tó fẹsẹ̀ rinlẹ̀ wípé fadlu kalamillah ala kalami man siwa Allah ka fadlillahi ala ghayrihi. أو كما قال ربنا bí àjùlọ ti ń bẹ fún ọ̀rọ̀ ọlọ́run lórí ọ̀rọ̀ ẹlòmíì tí èso ọlọ́run wọ́n dàgẹ́ bí àjùlọ ti ń bẹ fọ́lọ́run lórí gbogbo nǹkan mi. torí ẹ̀ wọ́n à lè dọ́gba o ẹni tí ń fa Kùránì ní ṣèrántí ọlọ́run àti ẹni tí ń fi nǹkan míì ṣèrántí ọlọ́run. kódà kó ti pé tóun fi ń ṣèrántí ọlọ́run yẹn àzùkárùn màṣúrà àwọn arékèrè tá a gbà wá ní látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam yọ̀ọ̀yà máa tọ́ alukur'ani lẹ́yìn. tọ nínú àdìsí tá a kà yẹn ẹ̀kúnrẹ́rẹ́ àdìsí yẹn ni pé ẹnikẹ́ni tí tilawatul Qur'an wa dhikrullah tó bá mú kọ́ ìrojú níbi àti tọrọ nǹkan lọ́dọ̀ èmi ọlọ́run màá fún ní tó dáa ju tí màá máa fún ẹni tí ń tọrọ lọ. nítorí pé fọ́ọ̀gùlù kalami Allah ala kalami man siwa Allah ka fadlillahi ala ghayrih. eléyìí fi hàn wá kí ìrántí ọlọ́run ga púpọ̀ ká máa ṣe ìrántí ọlọ́run ní gbogbo ìgbà ọ̀n bẹ nínú tọ́lọ́run bá fi kọ́ á láti. ya ayyuhal ladhina amanu dhkurullaha dhikran. kẹsìrọ Ọlọ́run ga tó dá wa nù ó ní ẹran sì rántí Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ a ti ti mà ike mímá yaqulu ala al-mizan yawm al-qiyamah dhikrullah nínú tí máa wúwo lórí òṣùwọ̀n ní ọ̀gbìn dà al-qiyamah ní dhikrullah mọ́nà bisalòlá àtìlá ti sọ pé subhanallah alhamdulilayi wàlá ilaha illallah allahu akbar olóore gbogbo lé ayé àti ti bẹ́ẹ̀ nulẹ̀ ayé lọ gbólóhùn mẹ́rin. سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر أثبت التقوى بكلمتان خفيفتان في اللسان حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم يقولون àwọn أهي ahíyàn ọyọ kọ kí wọn máa wí lọ́pọ̀lọpọ̀ nítorí kí wọn máa bá kábàámọ̀ pọ̀ níjọ́ tó bá kú ṣùgbọ́n tẹ̀yìn bá kú yọ kábàámọ̀ náà bàbá àjẹ́ òní lè má mú mọ́kà kọjá pé sẹ́ẹ̀rẹ́ ní máa ń sẹ́yìn gbogbo wa yóò kábàámọ̀ pé tó máa mọ̀ pé kú ń bọ̀ ni wọ́n tún ṣe fún wọ́n tún ṣe fún jù bẹ́ẹ̀ lọ kátó wa pé tó bá jọ dàrán òun á ike tó ń bá mọ̀ pé ń bọ̀ ní kọ́ wọn ti túbà wàlláta sáàcẹ́tẹ̀ mẹ́ndẹ́nì àbámọ̀ wúlò mọ́ nígbà tó ti pa àkétì bọ́ orí torí de eléyìí díkìrù lọ wọn bẹ ẹnu tó yẹ kéèyàn mójútó كان النبي صلى الله عليه وآله وسلم يذكر الله على كل أحواله ní gbogbo òpó pátá lànà bìí fún ara ti but wọ́n máa rántí ọlọ́run ní gbogbo òpó àdìsí àríkìn àbí tọ́lẹ̀ bọ́dí ọlọ́run àánì. àwọn fi hàn wá ń bẹ̀ fún àbí sọ́lá àti n'ụlọ máa kó àwọn lálùkọ̀rọ̀ ìgbà tí bá ti a ti sọ yìí pé èyí tó ga jù táwọn lópin ìgbà tí wọn bá ti níjà nábà lára ó túmọ̀ sí pé tí wọn á níjà nábà lára ń kọ́ wọn èké alukur'an níta wá sọ nípa alukur'an láwa sọ nípa àwọn àtikárò yòókù náà nígbà tí wọn ti ká alukur'an nígbà tí wọn bá níjà nábà lára ń kọ́ ajẹ́pẹ́ wọn ní ṣe zikiri yòókù náà ńgbà tí wọn bá níjà nábà lára. bákan náà wọn ní kí wọn ní sèrántí ọlọ́run nígbà tí wọn bá ń yàgbẹ́ lọ́wọ́ wọn sì ní ìsìnrántí ọlọ́ngbà tó máa ń tọ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti rádìsì ẹni tó sálámà sànàbí sallallahu alaihi wasallam ńgbà sànàbí ń tọ̀ lọ́wọ́ ànábì oṣù dá lóhùn sànàbí tọ̀ tẹ̀sán tábà fẹ́ sálù àlá wọn á dá lóhùn. kí ló dé wọn láwọn kórìíra àti dárúkọ ọlọ́run nígbà táwọn wà nípò ẹni tí ń tọ̀. sẹ́lẹ̀ yà fi hàn wá pé àkíyèsí sẹgbẹ́rì túmọ̀ ala kulli ahyane wọ́n máa ń ṣèrántí ọlọ́run ní gbogbo òpó tí wọ́n bá wà. a sọ pé lèèyàn ń kọ́ kharaja makhraja al-ghalib ọjáde níjáde pé ìtọ́ pọ̀ jù nínú gbogbo òṣèṣì wọn ni wọ́n máa ń ṣèrántí ọlọ́run kò túmọ̀ sí pé kò sí nǹkan tá a yọ kú o nítorí pé àwọn ẹ̀rí tọ́ka sí ní tá a yọ kúrò láti yọ kù. tọ́ba ó túmọ̀ sí pé ẹni tí ó bá bá ìyàwó rẹ̀ lò pọ̀ lọ́wọ́ ó ti ní jàǹdàbà àbí ó ti ní jàǹdàbà. tòṣe ẹ̀ máa ti subhanallah alhamdulillah wala ilaha illallah pékè ni. pé kó ti ní jàǹdàbà là. ẹni tó ti bá ìyàwó rẹ̀ lò pọ̀ tẹ́sí jàǹdàbà ń bẹ lára rẹ̀ wọ́n ní Allahu akbar Allahu akbar kọ́tọ́ kọ́tọ́ torí kó ti ní jàǹdàbàlà lákìn irun tó gbọ́ tí wọ́n pè yùn gbèsè ni lórí rẹ̀ kíkọ́ san padà lẹ́yìn ìgbà tí ọba mara torí ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó ní idha sami'tumul mu'adhdhina faqulu mithla ma yaqulu tẹ́ bá gbọ́ tí wọ́n ń pè yùn ẹ̀yin náà sọ̀rọ̀ níta ni tí ń pè yùn wù. ثبتها في كان النبي صلى الله عليه وسلم يذكر الله على كل كل لفظ من ألفاظ العموم gbogbo kí ló dé tí gbogbo yan wá jẹ gbogbo káríkárí tó fi jẹ pé gbogbo ìtọ́pọ̀ jù. ẹnìkan á lóru rẹ̀ lọ́wọ́ sọ pé tọ̀ inú o. ibi táwọn náà ti rẹ́ẹ̀rí nu o ẹ̀rí kínni gbèsè máa nàbí sọlá àṣọlá ẹ lọ sọ pé wọ́n kó lọ́bí dáàtín ti sọ pé lẹ́yìnsẹ́ kó lọ́bí dáàtín torí pé iná sọ pé àlákólì so àtọ́ bá dàrú mọ́ lójú báwọn ẹ̀kọ́ ìkọ́ padà lè kí o náà ẹ̀rí nǹkan mẹ́rin so a sọ pé yes ọ̀fùlà nínú òfin ṣẹ̀ríà al-aslu fil-umumi shumul al-aslu fil-umumi shumul tí gbólóhùn kan bá ti wá tó tọ́ka sí pé gbogbo ntọ́gbọ́dọ̀ tọ́ka sí lábẹ́ òfin ni pé gbogbo káríkárí nǹkan kan gbọ́dọ̀ jáde mẹ́rin. àyàfi kẹ́rì ó tún wá tóun náà dàbí ẹ̀rí tó fi hàn wá pọ̀ yẹ kọ́ kárí tí ó wà yọ kù ó pé ẹ̀rí tí ó tọ́ka sí pé gẹ́gẹ́ bí lè ṣe wá tó lágbára irú rẹ̀ náà tún wá from the same source yóò wá fi hàn wá pé no eléyìí àmún mọ̀kọ́sọ́s ni torí eléyìí ti di àmún mọ̀kọ́sọ́s ayé ala kulli ahyane ayé ala ghalibi ahyani ó ti di àmú mukhassas torí pé aslan àwa ti wá àmà fi gbogbo ẹ̀rí ṣiṣẹ́ ni àwa yìí ṣe mimman yu'minu bi ba'd al-kitabi wa yakfuru bi ba'd eléyàá ṣe àwọn Yahudi ni wa man naha nahwahum àtẹ̀ntì máa ń gbarú ọ̀nà wọn. tọ́ eléyìí jẹ́ bẹ́ẹ̀ àmọ́ wa kullu bid'atin dalalah ẹ̀rí wo lọ yọ bídà kan dànù ike bídíà kan o ohun èyí ti bọ̀ láàlà sẹ́yìn mọ̀ kò sí kò sí ní wá torí káwọn ibi ti kú sallallahu alaihi wasallam tèrí ẹ títí tẹ́ẹ̀tì rẹ́ẹ̀rì ló sọ pé bídíà kan ti bọ̀ láàlà ìgbà náà láàgbẹ́ iná rọ̀rọ̀ sọ ọ́ tó àmọ́ yọ gbogbo ọ̀sẹ̀ kù ní kíni bọ̀láàlà ẹ̀ sì ní rọ́nà sẹ́bi kọ́kàn ti bọ̀láàlà títí tẹ́yìn yìí kàtàn tán nísìnyí wọn lànà bí sallallahu alaihi wa sallam wọn máa ń ṣèrántí Ọlọ́run ala kulli ahyani ẹ̀kọ́ bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ tí ń bẹ́ẹ̀ ni pé kò sí jama jama zikiri kan dalẹ̀ yazkurullah ó máa ń ṣèrántí Ọlọ́run ala kulli ahyani ní gbogbo òpò yòówù tó bá wà ó túmọ̀ sí pé wọn ọ̀dá jama alásàlátù lẹ̀ jama zikiri lẹ̀ kálukú kó sì rántí ọlọ́run. amẹ́ríkà sọ pé ayọ́ alladhina amanu dhkurullaha dhikran kathira ọlọ́run ìyá ẹ̀wọ̀ ìyá. wípé kìí séèyàn kan lọ́lọ́run bá sọ̀rọ̀ ọlọ́run ìyá ayọ́ alladhina amanu olùkùrú ló tún wí kí ló kún wawul jamaa wọn á ń tọ̀ ibi táwọn ti mú un nù o. tẹ́ẹ̀bí mú kìnnì ibi ìjọba ti kí wọn tán à ń ta gàfúrúnla à ń ta à ń ẹwọ wọn ò pé dáadáa gan ọlọ́wọ́ gbàtẹ́ ni à ń à ń tọ́jọ́ra wọn tọ́jọ́ra tó gbogbo yẹn wà ẹ̀mí ọlọ́mọ ní àwọn ọmọ mìíràn kúbúrú wà lùbákìrì wákìrì mìíràn kúbúrú wà lùbákìrì mìíràn kúbúrú kálukọ́ máa wì. ọlọ́wọ́ àlẹ́ kí ni wọ́n sọ. wọ́n á níbẹ̀ làwọn ti mú un. kí ni wọ́n mú bẹ́ẹ̀ yẹn ipe kájọ máa ṣe zikiri papọ̀ ààrẹ kankan nínú sẹ̀rí ayé o kí ẹjọ́ ṣe zikiri kẹjọ máa gbẹnu sókè papọ̀ yàmáà jamaaciyan kò sí tẹ́lẹ̀ la sọ pé azikru jamaaci bidca kájọ máa ṣe zikiri papọ̀ yẹn àdáadáa lẹ̀ so àmọ́ ó tún wá hàn ní àdìsí pé kò burú kẹ́ni tí ó bá ṣe zikiri ó gbóhùn sókè. كان النبي صلى الله عليه وسلم يذكر الله على كل أحيانه بولا يسمى تيبا أبوه kò sí wọn gbọ́ torí ẹ̀ ni àwọn olùmọ̀ sọ pé ọtọ́ pété a bá fẹ́ ṣe dhikr ká gbóhùn sókè subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah fama wi fáwọn ìkẹlẹ mi gbọ́ lẹ́nu rẹ̀ kò burú kò sẹ́rì tọ́ta kù kọ́dà àwọn ẹ̀rí tuntun àna ṣẹ̀rí àtúntọ́ka ti kọ́tọ̀ rẹ̀. sẹ́lẹ̀ yẹn ni wọ́n ń pè ní du'a òsèlè àdúrà fífẹ̀yìn fọlọ̀ ṣùgbọ́n dùcà òtọ́lẹ̀ dùcà òmẹsẹ̀lẹ̀ jẹjẹjẹjẹ ni ud'u rabbakum tadarru'an wa khufyah bẹ́ẹ̀ bá pe ọlọ́run ọba yín tẹ́fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ ní ìrábàbà àti ní rírẹ̀hùn sílẹ̀ ọlọ́run dákun mi náà ọlọ́run dákun kí ẹsẹ̀ pé irú ìta àwọn ẹ̀mọ́n ti ọ̀nà kíláàsì náà gbà mí ọlọ́run sórí mọ́tò tó sàdéhùn tó wà ẹ̀yìn ọmọ àwọn so eléyìn àtà àwọn kiri yóò nù nínú Islam wọ́n ṣàdúrà láàrin rẹ sọ́nà ò nídìí láti bọ ẹnìkan kan gbọ́ ṣùgbọ́n tó bá fẹ́ ṣe dékìrì ọ̀tọ̀ kéèyàn gbọ́ so nítorí di eléyìí báyìí eléyìí fi hàn pé tábà fẹ́ ṣe díkìrì a lè gbóhùn sókè àwọn tó bá gbàdúrà láti ń kọ́ àní ṣe kí ni àní gbóhùn sókè. hadithi tó wá nípa pé irba'u ala anfusikum fa innakum la tad'una asamman wala gha'iban ẹ ṣàánú ẹ ṣàánú orí ara yín kì sàdìtì lẹ́ ń pè kì sì sọ̀bátà ìgbàǹgbà kan lẹ́ ń pè. ọba olùgbọ́ ọba olùrí ilẹ̀ ń pè màtá àwọn sábẹ́ tí wọ́n ń ṣàdúrà wọ́n bẹ̀ pẹ̀lú ànábì sọ̀rọ̀ àlùsọ̀nà wọ́n ń ṣàdúrà wọ́n ń gbóhùn sókè ànábì wa sọ pé ẹ̀rọ bá wà á ń fòsè kù ẹ̀ sànú orí ara yín. Hmm, síbẹ̀ lẹ́yìn wọ́n rí i pé yóò bá ní kì í tán nínú gbóòsùn kọ́mọ bàtò àlánú jẹ́. àwọn èèyàn kan wà sílẹ̀ pé bóyá àti kiri oyin ni wọ́n ti ń bọ̀ wọ́n fi di mùsùlùmí so ìgbà tí wọ́n bá di mùsùlùmí irú bí wọ́n ṣe máa ṣe dára wọn máa gbóná sí ìgbóná ra máa mú wọn so wọ́n lè tún fẹ́ introduce ẹ̀ ní Islam náà ẹ̀rì tí wọ́n ní gbogbo yẹn dé nígbà tí gbogbo wọn bá dìde ẹ kálukọ ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ kọ́mọ gbogbo olúwa ẹ kẹ́lẹ́ kan bí wọ́n ṣe máa tó pé fire from the heaven fire from àwọn náà máa dè wèrè yẹn wọ́n rò pé àwọn bẹ́ẹ̀ lọ́ọ̀ ni ẹ̀rì kálukọ ọmọ sọ pé ọmọ ilé ọlọ́jà àgbà ọlọ́jà àgbà ọlọ́jà orí. nínú Islam ud'u rabbakum tadarru'an wa khufya subhanallah lẹ́ni tí ń ra bàbà tí ń fira rẹ̀ gbolẹ̀ fọlọ́ tí ó sì ní gbóhùn sókè yàtọ̀ sí kò náà torí pé bá a ti gbọ́ pàànàbì sallallahu alaihi wasallam ṣe náà làá fi máa ń gbóhùn nípìnlẹ̀ jẹ́ pé lọ́dọ̀ imáàmù Ṣáfi'í àwọn làgbọ̀dọ̀ fún gbòòrò sókè ní kùnú àti imáàmù Malik wọ́n lè ní annahu du'a wal aslu fi du'a'i al-ikhfat wọ́n náà dùn àní ìtú sì jẹ́ òfin nínú àdúrà ni pé àgbọ̀dọ̀ gbọ́ sókè. tó ǹjẹ́ tó bá jẹ́ báyẹn a ti rí i pé azikir àlègbò sókè ń bẹ. túnẹ̀ níbi Abbas radiyallahu anhu ṣe sọ fún wa sẹ́wọ̀n pé wọ́n bóyá bíi thirteen years àbí bẹ́ẹ̀ ó ní èmi yìí mọ̀ láyé ànábì sọlá àṣẹlá kí wọ́n ti kírun tán àyàfi ohun àwọn èèyàn tí wọ́n máa gbọ́ pé kálukú ṣe dékìlì tòun torí ẹni pé súnmọ́ eléyìí nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ti parẹ́ nítorí màlìkí àdẹ́ǹsè àbí kèsì ńlá ẹ̀sè tọ́ ńlọ́dọ̀ màlìkí ya àmọ́ àwọn igbó òsókè lẹ́yìn tó kírun tó kù màlìkí yẹ gbóhùn sókè àbí ìta ń gbọ́ láwọn mọ́sálásí nǹkan bó wọ́n ti rí <laughs> torí lọ́dọ̀ màlìkí amẹ́sàbù tí wọ́n ọ̀gbọ́dọ̀ gbóhùn sókè pẹ̀tù so ṣùgbọ́n ìmáàmù Ahmad wọn ló ní ìrìwáyà wípé tá a bá ti kírun tán adkar almatura tá a nàbí ní ká máa sọ̀rọ̀ kálukó gbóhùn sókè torí hadith ibn Abbas yìí. tó èmi yẹn mọ̀ kí wọ́n ti pé òun tẹ̀gàn láyà nàbì sọ̀lá àtìlá àfi bí kálukú ṣe máa gbóhùn sókè ní máa mú mi mọ̀. tẹ́lẹ̀ tí mo ti gba astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta as-salam wa minka as-salam tabarakta ya dhal jalali wal ikram la ilaha illallah wahdahu la sharika lah lahu al-mulk wa lahu al-hamd wa huwa ala kulli kálukú àmọ́ wí tiẹ̀ ní o kì í ṣe pé jẹ máa o. tó ilé yẹn kò mẹ́nu sunnah. pé kálukú wù mí. tọ́ eléyìí jẹ́ àdéhìí ìṣàlákòókò tó ń mú wa fún wa nítorí pàtàkì àfààfin máa de ti wá ń bí à ń sọ̀rọ̀ fálùwàlá nítorí máa já lùwàlá tí wọ́n á ní tóbi nítorí àfààfẹ́ tọ́ka sí ni pé àlùwàlá já kò pé ká má sì rántí ọlọ ìlàlùwàlá kò pé kí n má kí alukurani lópin ìgbà tí n bá ti ní gbé alukurani sẹ́nu pé lẹ́ẹ̀kan àdéhìí tó síwájú wọn ò gbọdọ̀ gbé alukurani tó ọba sínú mara àìkò gbọ́dọ̀ gbé kò túmọ̀ sí àìkò gbọ́dọ̀ ké o lè ké tẹ́ntí pé kọ̀tọ́ kò gbé lópin ìgbà tí ìbá ti ṣe pé jàǹdàbà ló ní lára tó eléyìí báyìí ó fi hàn wá báwọn. hadisi Ali ibn Abi Talib radiyallahu anhu tó wá tọ́ka sí pé lópin ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n bá ti jẹ́ pé wọ́n jẹ́ ni tí ó ní jàǹdàbà lára wọ́n máa ń kọ́ àwọn ó túmọ̀ sí kẹ́ni tó ní jànábà lára kò ní kí alukur'an kò ní ṣèrántí ọlọ́run yàtọ̀ sí obìnrin tí ń ṣe nǹkan oṣù èyí tí ń nǹkan oṣù ó lè ọlọ́run èyí tí ń nǹkan oṣù ó lè ké ní tó ti há sórí náà alukur'an ìyàtọ̀ tó wà láàrin wọn ni pé wọ́n ní oníjànábà láìpẹ́ láì jìnnà ó lè lọ wẹ̀ kí kú lára rẹ̀ sẹ́ni tí ń nǹkan sábà ní kọ́mọ́sì rántí ọlọ́run torí pé ó wà nípò pé nǹkan sùn jáde lára rẹ̀ tó tí ò ní jẹ́ pé ọkàn rẹ̀ ó di ọ̀kan nínú àwọn ọkàn tó ti di ghafilina tí wọ́n ti fọ́nú fọ́ra kú lọ́dọ̀ ọlọ́mbi ẹ̀sìn mọ̀ pé ala bi dhikrillahi tatma'innul qulub tó ń torí gbogbo obìnrin ń náà máa ṣe èyí tó sì wò tó sì jẹ́ àyà kúránì nínú àwọn àtúntàrò sọ́bà wal mẹ́sà yóò tún kí so nítorí di eléyìí báyìí kò sí yàtọ̀ láàrin rẹ̀ àtẹni tí ò ṣe nǹkan oṣù ju wípé kò gbọ́dọ̀ gbé alukurani lọ kò sì gbọ́dọ̀ máa kí alukurani níke pé òun náà wà bí ẹni tí ò ṣe nǹkan oṣù ṣùgbọ́n gẹ́gẹ́ bí Imam Malik àwọn nìkan ni wọ́n ṣe exemption bẹ́ẹ̀ pé ó lè ké ní tó ti há sórí tí ọ̀rọ̀ àjọ àyà kan àbáyà méjì lọ so ṣùgbọ́n láyè tí wọ́n ra fẹ́ lójú dẹ̀ pé kọ́ ọmọ kájà rè tí ọba sáti ní gbé lọ tọ eléyìí jẹ́ hadisi alákọ̀ọ́kọ́ lẹ́yìn rẹ̀ ni wọ́n á mú hadisi ẹlẹ́ẹ̀kejì wá eléyìí jẹ́ hadisi Muawiya ibn Abi Sufyan radiyallahu anhu katibu rasulillahi sallallahu alayhi wa sallam akọ̀wé ni fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tálẹ́ni náà ti ń fojú di Muawiya tàlẹ́ni náà ti ń bẹnu àtẹ́lu Muawiya radiyallahu anhu sàábí náà àwọn sàábí tó ṣe pé wọ́n ṣiṣẹ́ fún anabi sallallahu alaihi wa sallam òun àti bàbá rẹ̀ gba islam ní ọdún tí anabi sallallahu alaihi wa sallam tí wọ́n lọ sí mẹ́kà tí wọ́n gba mẹ́kà lọ́wọ́ àwọn kèfèrí ní òun àti bàbá rẹ̀ gba islam wọ́n gba islam islam wọ́n ti dáa Muawiya yìí. òun náà ni ọmọ àbí sofia Muawiya Allahu anhu wọ́n fi jẹ gọ́vnọ̀ fún Sham nígbà tí wọ́n yọ ẹ̀gbọ́n rẹ̀ kó gọ́vnọ̀ wọ́n fòun jẹ gọ́vnọ̀ bẹ̀ Umar ibn al-Khattab radiyallahu ló fi ń bẹ gọ́vnà títí tó fi dáyé Ali ibn Abi Talib kó tó di pé wàhálà sẹ́yìn. Muawiya yìí radiyallahu anhu òun náà gba àwọn àdìsí wa lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam tó ti kó pẹ́ kó tó gba islam òun náà gba àwọn àdìsí wa nínú àwọn àdìsí rẹ̀ òun náà làdìsí man yuridillahu bihi khayran yufaqqihhu fid-din àpèjúwe rẹ̀ àpèjúwe àwọn míì náà nì nínú àwọn sàbí ànábì sọlá àtúnà wọn kọjá ẹni abẹnú àtẹlù gẹ́gẹ́ bá ti sọ nínú sẹ́rẹ̀ṣẹ̀ àpéjìdẹ̀tìlù wọ́n fífi yà gbàtà bí ọ̀kan nínú àwọn tàbíyìn léèrè bí wò lọ́lọ́lá jù Muawiya bin Abi Sufyan àbí Umar Abdul Aziz ó sì dá òun ní àá eruku lásán tó ń bẹ nínú Muawiya eruku lásán tó kù sí Muawiya nímú nítorí pípẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lọ jagun ọlọ́lá ju Umar ibn Abdulaziz gan lọ. ó túmọ̀ sí pé ọkọ̀ bíi rélùwé ọ̀tayọ̀ à ń wọ̀rùkù àwọn sáábì wọn kọjá gbogbo rọ́bìṣà nọ́ọ̀sẹ̀ sẹ́nìkan máa fojú di àbọ̀mọ̀fẹ́nu àtẹ́lù ìgbà tí kúrì yẹn bá dàrú kó ajẹ́ pé tàbí lọ́mọ bú tàbí lọ́mọ làánà báwo ló ti ṣe fẹ́ bọ́lọ̀ ń pàdé tó bá di lọ́la àlùkìyà ọ̀bẹ̀rù kọ́lọ́mọ bó fi ọ́ sẹ̀sìn kó tó fàyè yìí lẹ̀ òun bú àwọn ẹni tọ́lọ̀ yìn òun bú ẹni tí Ànábì sallallahu alaihi wasallam ń kútọ́ yọ́nu sí òun bú ẹni tí Ànábì sallallahu alaihi wasallam ń sọ pé ọ̀gbọ́dọ̀ bú ìdí tá a fi sọ bẹ́ẹ̀ ni pé Muawiya yìí radiyallahu anhu ah àwọn tá àwọn sàábé ọ̀n bẹ nínú ẹni tí wọ́n fi iwájú tó ẹgbẹ́ búburú wọn máa bu èpè wọn máa tẹ̀lé kí ló wá ṣe nítorí tọ̀nà. lahu ma kasab wa alayhi maktasab tí ẹni dáadáa tó ṣe oní ó di àìdáa tó ṣe a ti ń wò pé mélòó ni àìdá wọn lẹ́gbẹ̀ẹ́ pé wọ́n jẹ́ tàbí ànábì sallallahu alaihi wasallam. tòtá wa dúró lórí pé nígbà tó ti jẹ́ pé sàbí ìgbà tó ti jẹ́ sàbí tó bá ti wá sẹ̀ lọ́wọ́ ti wá di pé ìpè ẹnìkan ní ọ̀dà yā ayyuhalladhīna āmanū in jā'akum fāsiqun binaba'in fatabayyanū. tèmi sàbí ni wọ́n sọ̀rọ̀ mbẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀ ni sàábì ni wọ́n sọ̀rọ̀ ń bẹ̀ àmọ́ tá a sọ yìí pé jíjẹ́ sàábà ó túmọ̀ sí pé jíjẹ́ màláíkà ni naam sàhábà màláíkà ṣé bákan náà wọ́n rí sọ́ọ̀dì mìm wọ́n jọra wọn. Ìrẹ̀ sàhábà ayé min al-bashar laysu ma'sumin wọ́n yẹ sẹ́ni tá a fọ̀ mọ́ kúrò pé wọn ò ní dẹ́ṣẹ̀ àmọ́ màláìkà màsùmù sòṣùgbọ́n ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ṣẹ̀yìn gan-an ó dàgẹ́ bí ẹ̀ka kan omi kan ní lẹ́gbẹ̀ẹ́ òkun òkun àforíjì àti ẹ̀ṣẹ̀ ẹ̀ka kankan wọn a drop of water ṣé yọ pa òkun lára kò ní pòkun lára mọ́ wá pé ìwọ náà mùsùlùmí wọ ẹ̀ka kan omi kan ní gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ omi òkun ẹ̀yẹ fúyẹ́ pé òkun wúwo àwọn èsì sàábì o àwọn èsì sàábì ẹ̀ ẹ̀gbẹ́ sàábì ọ̀tọ̀ ẹnìkan náà wá pé ẹ̀yin ni sàábì òun ẹ̀yin sàábì òun bá wò ẹ̀yin sàábì òun bá wò gbogbo iye ṣé sàábì mi tún wà wọ́n mọ̀ sọ pé ẹ̀yin lọ́rẹ́ ẹ̀ ni èsì pé ẹ̀yin sàábì mi tó yé torí kọ́ mọ́ bàjẹ́ pé omi gbígbóná wà á dàpọ̀ mọ́ tútù ẹ̀yin lè yàn mí ẹ̀yin lọ́rẹ́ mi kì í ṣe pé ẹ̀yin sàábẹ̀ mi o wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n fi àwọn lábùtù yẹn wọ́n fi ṣeré alfọ́ọ̀dùn ṣàràyà wọn kì í fi ṣeré ẹ gbọ́dọ̀ restrict ẹ̀ sórí ibi tí wọ́n ń lò fún ẹ gbọ́dọ̀ gbé lọ́ọ̀bù míì torí pé tẹ́lá gbé lọ́ọ̀bù míì ẹ̀ kò bẹ́ẹ̀ sì plan ilé ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ mẹ́ so ìjẹ́ tó bá rí báyẹn Muawiya radiyallahu anhu. قال نبي محمد صلى الله عليه وآله وسلم العين وكاء السيء فإذا نامت العينان استطلق الوكاء رواه أحمد والطبراني من يجون يجون به اسم جنس أي العينان العين به تمارني العينان وكاء السهي òun ni okùn tí a fi so ihò dí ẹ̀yin ju wa méjèèjì òun lókùn tó so ihò dí wíkẹ́ òun lókùn ẹsẹ́hí ihò dí fẹ́ ìdáná mẹ́tẹ́lá àyínà torí náà nígbà tójú méjèèjì bá ti lè sùn istatlaqalwe kẹ́ òkun tàbí sòrò di òtù pọ̀lọ́kádì fèsì yé hmm. àìsùn ni ò jẹ́ kí só ó ti máa rún ní mọ́tíláṣí báyìí lédè kòkòrò àmọ́ sẹ́ bá ti gbóòórùn só ẹ̀rọ awagbọn bẹ̀ pé ṣé ẹnìkan ń sùn ni àbí báwo torí pé tí oorun bá ti dé kí ló ṣẹlẹ̀ okùn ti slack so àdìsí yìí ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí kò sùn òun lè màmá dájú pẹ́lú àlọ́ òun já àbí ọ̀jà àìsùn ó túmọ̀ sí pẹ́lú àlá ń bẹ lálàáfíà lókun ìgbà tí ọba ti lọ tún àlọ́ àlá tí wọ́n mọ̀ pé nǹkan kan jáde àmẹ́ni tó sùn mọ́ ma mọ́ ma pé nǹkan kan jáde kọ́ ṣẹlẹ̀ lọ tún àlọ́ àlá ti jọ tó yé torí pé ńgbà tó ti sùn yún wọ́n ti pè okùn dábí tó kíní ó ti lùz tó ń torí ṣe eléyìí kódà kìí ṣe tó lásán àkàràmọ̀kọ̀mọ̀ wà ẹlòmíì gan yàgbé ara tí ó ní mọ́ so àwọn agbésó oṣó àwọn àjìyàn pé tí wọ́n á gbẹ̀rún nísìnyí ẹlòmíì ti ti ń sun mọ́ṣáláṣí tí wọ́n á gbẹ̀rún ẹni kó náà gbọ̀nra pẹ́pẹ́pẹ́ pé náà náà lọ́sàn-án lọ aláṣẹ yóò ní nóò kí ló ṣẹlẹ̀ kí ni ò tí ì ṣẹlẹ̀ <laughs> torí oorun tó tún gbogbo nǹkan ti ṣẹlẹ̀. wà á kàn kún mi wá ẹnu kẹ́ni tó sùn tí sùn fẹ́ jáde lára rẹ̀ ọlọ́ọ̀ nínú ọlá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sùn kìí ti sún tí máa fi fọ́ọ̀sì jáde ètí ọmọ jáde lálàáfíà ni sẹ́kọ̀ nǹkan ò ní mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ so eléyìí torí ẹ̀ tó bá ti sùn lọ́tàn lọ àlàsì bá sùn torí ẹ̀ ló ti wá nínú rìwáyà mi wípé wọ́n máa ń ná mẹ́fẹ́lẹ́yẹtọ̀wọ́ bọ́ ẹ̀rọ tó ti ṣàlàyé nìsín ó lè má yẹ ẹlòmíì pé tá a bá ti sùn o okùn ti tú o okùn ti so o kò ó lè má yẹ ẹrù mi àwọn gbàtọ́ á sùn kọ́ wọn á ní sọ̀kò burú gbogbo ẹni tó bá ti sùn kọ́ ọlọ́ tó ń lọ àlàjì. وهذه الزيادة في هذا الحديث عند أبي داود ولا لقيهم بلد أبو داود من حديث علي دون دون قوله استطلق الوكاء wọ́n ní àlékún yìí ń bẹ nínú hadith ali lọ́dọ̀ Abi Dawud yàtọ̀ sí wípé okùn ó sùn okùn ó tù wọn sọ pé ó tù ń bẹ ṣùgbọ́n wọ́n sọ pé ẹyinjú òun lókùn tó so ihò dí tọ nígbà tí ẹnìkan bá ti lè sun ó kọyà fún àlọ́ àlàsì lọ́wọ́ àná hadith ali radiyallahu anhu. وفي كلا الإسنادين ضعف ṣùgbọ́n ọ̀nà tábí ti méjèèjì gbà wá ọ̀lẹ̀ ṣùgbọ́n olùmọ̀sọ yìí pé riwaya ti ali radiyallahu anhu ju ti muawiya lọ riwaya adéfì ti ali ọlágbára ti muawiya lọ ti sọrọ oorun tẹlẹ a ti sọrọ oorun ṣáájú sògínú tún á mú oorun á ń bí ṣebí àwọn náà ló jẹ kó kó gbogbo àdìsí tó oorun jọ wá ń pín in ayẹ pẹjẹ kébì kan náà wọn kó gbogbo ẹjọ́ sí wọn máa ń jẹ́ kí èèyàn tẹ máa ń kọ̀wé àwọn ọ̀rọ̀ tó bá jọra àwọn èèyàn kọ tẹ̀léra wọn kì í ṣe pé èèyàn kọ́kọ́ ti sọ̀rọ̀ kan tó jọra àwọn gbà tó bá tó wá pẹpẹpẹpẹ yẹn ti sọ̀rọ̀ oríṣi yẹn fún amọrọ àbà tó eléyẹn túmọ̀ sí pé nínú àwọn ọ̀nà tó yẹ kéèyàn máa gbà kọ̀wé òun náà ní pé gbogbo tó bá jọra wọn kó tó tẹ̀léra wọn màtẹ́ bá sọ eléyìí tẹ́lẹ̀ àti tẹ̀bẹ̀rẹ̀ omi òbúrúkú àti kọ̀wé sanka tó tún rí nǹkan míì tó tún jọ nǹkan míì á lọ kọ́ sáàrin ibi tọ́jọ́ ni kì í ṣe pé àwọn àtúnṣe chapter tuntun fún. tó ọlọ́run san wọ́n lẹ́sàn-án rè so àwa láyè sí àwa lè mọ nǹkan tó ṣùgbọ́n ìmọ̀ wò tó nǹkan lẹ́gbẹ̀ẹ́ tiwọn. so àwọn tí wọn wọ́n máa tó náà dáadáa ṣùgbọ́n tó kan àbí nǹkan méjì bá bọ́ mọ́ lọ kò kó àbùkù bá wọn. so adéfì ń tọ́ka sí pé oorun tẹ́ rí yẹn òun gangan kọ́ ló máa ń bàlù àlàjẹ́ ṣùgbọ́n sábàbí oorun kọ́ ni tí máa bá lò àlàjẹ ṣùgbọ́n sábàbí tẹ̀lé wọn ti sọ pé tí ẹyin ju méjèèjì bá ti lè sùn báyìí ìsọfúnlọ́kọlù ìjà òkun tá a fi so ibi tátẹ́gùn gbà jáde yóò tù tòun túmọ̀ sí pé oorun gangan kọ́ ló bá lò àlàjẹ ṣùgbọ́n òun ló ṣe sábàbí jíjáde ń tọ́ bá lò àlàjẹ tòtí ń tí ó bá lò àlàjẹ bá sì jáde ń kọ́ àlò àlàjẹ kí ni àlò àlàbàjẹ́ a ti sọ wípé ìtọ́kànbalẹ̀ sí ni pé oorun gbogbo oorun tí ìbá ti sùn oorun tí ọjọ́ ògbé gbogbo ẹni tó bá ti lè sùn kó lọ tún àlọ́ àlàsì ni gbogbo ẹni tó bá ti lọ sùn tó ti sùn kó tún àlọ́ àlàsì kò sí àdọ́gbọ́n ti mẹ́ torí pé ńlọ́kàn balẹ̀ sí torí tó wá nínú hadith anabi sallallahu alaihi tó ní dáa ma yuribuka ìlànà aláyọ̀ rẹ̀ títí máa ń ṣe ọ ní ròyìnròyìn pátì lọ sí ìdí tí ò ṣe ọ ní ròyìnròyìn fún ibi láti oṣù lónìí yìí báyìí kọ́nà ọba kó ràn wá lọ kó fún alágbọ̀ọ́yé nínú ẹ̀sìn wa kó ràn wá lọ lórí àti máa fi dá ǹgbọ́ sí wa o ó ti ń dá ǹgbọ́ láwùí fún wa kó má ṣe ní balẹ̀jọ́ subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa

nítorí pé òun náà ní ìsinyìí náà ó ti wà ní kọ́ndíṣàn má zikiri náà àríkùsà. láti wẹ àlọ́ wà ń júnù ṣèbó náà ní jánábàlà ẹ̀mí sí ibẹ̀ yẹn lọ̀rọ̀ Imam Ahmad ti wà wọ́n sọ pé àwọn ọ̀pọ̀ kan wà tá a ti lè dákọ̀ lọ tá a lè dákọ̀ rẹ̀ sọ́kàn. So so àwọn sọ pé alẹ́ sọ́sọ́ kan bí kọ́fẹ́ sàlùwàlá ní ilé ìwẹ̀ ẹ̀yìn tẹ̀ máa tọ̀ sí so kọ́ wá kọ́ wá kọ́ wá básímálà sọ́kàn rẹ̀ so lọ́dọ̀ imam ahmed kò burú asahi ni kò burú asahi ni kò tí ì básímálà ó dìgbà tó bá wí bísímìlá ọba àmọ́ gbóhùn sókè gbà náà ló tó jẹ́ kó básímálà bẹ́ẹ̀ náà làdúrà àgbà tẹ̀ níyà ò ní ṣe due to the condition you are. tó sì lálù àlà àwọn tó bá ké tébù lẹ fẹ́ gbé kò burú tébù lẹ́yìn gbé. Ah, ah. àní tébù ló gbé gbogbo tébù yẹn pé wọ́n lọ tébù lè mi gbé kéka o. ṣé bá àwọn àna àwọn àna ẹ bí wọn léèrè bí ká ti nà ètò àwọn amọ̀ làwọn ń sọ nà àlékún sọ. gẹ́gẹ́ bí ẹ ti sọ pé kò tọ́ fún obìnrin tó ní àgbà pé kó kó máa kà nínú àlùkò náà dáadáa mọ̀ pé láyò ìdẹ̀rẹ̀ ó ṣeé ṣe kí n àgbà àlùkò náà sórí bẹ́ẹ̀ láptọ̀pù ìjọ lè máa kà látòrí ilé. ṣé òun ṣe ti fọ̀rọ̀ fífọwọ́ kan náà sọ nípa gbọ́dọ̀ ké gbọ́dọ̀ ké ní kíkí tẹni tí ń ṣe tìláwà wọ́n lè ké ní kíkí tẹni tí ń ṣe zikir ẹni tí ń ṣe zikir àwọn àyọkà ní zikir ṣùgbọ́n tó fẹ́ ṣe tìláwà á rí bí jẹ́nẹ́rálì yóò máa ké lọ ni kò sáyè rẹ̀ fóbìnrin tí ń ṣe nǹkan àmọ́ tó bá fẹ́ kéńké ẹni tó fẹ́ ṣe díkè kò burú. Ṣé máa fẹ́ forí kan lẹ̀? Wọ́n kọ́ fọwọ́ kan wá bí wọn. Wọ́n kàn fọwọ́ kan lẹ̀, wọ́n wá fi kan orí wọn. Aláìmọ̀kan ni wọ́n oògùn àìmọ̀kan sí ni kéèyàn kọ wọn oògùn àìmọ̀kan ni ká kọ wọn kọ́dà tó bá ṣe é pé wọn ò ní lè tẹ̀ forí kanlẹ̀ ni kò sínú òfin pé kí wọ́n fọwọ́ kanlẹ̀ wá máa fi kán wájú wọn wọ́n jókòó wọ́n máa jókòó wọ́n tẹ̀ débi tí wọ́n máa lè tẹ̀ dé lórí wọn ọba lè kanlẹ̀ gan wọ́n tẹ̀ débi tí wọ́n máa lè tẹ̀ dé ló kọ́ pàrọ̀ sí forí kanlẹ̀ wọ́n sì tún padà sí jókòó wọ́n sì tún tẹ̀ débi tí máa lè tẹ̀ dé wọ́n tún padà sí ìjókòó eléyìí wọ́n sè àmọ́ kìí ṣe kí wọ́n máa fọwọ́ kan lẹ̀ fọwọ́ kan rí. Ṣé ìbá ṣe pé? Ṣé ìbá ṣe pé bóyá zikiru ṣe? Ṣé ìgbọ́dọ̀ Àlẹ́ ah, rí torí kó ké gan ẹ̀rí ẹyọ kan báyìí tó ní kó kí alukurani gba ti ń ṣe háì kò sí. torí adúpẹ́ fẹ́ni tó ní kó ké díẹ̀ gan. mo rò pé yé ẹ ó túmọ̀ sí pé ò béèrè nǹkan kan kò sí ẹ̀rí kan báyìí tó ní kóbìnrin ó kí alukurani ti máa ń ṣe háì kò sí. rẹ̀ má Malik gan tó sọ pé ó lè kí àyà kan àbáyà méjì. ní tí lò ń bẹ̀ ni. دليل من المعقول وسالي كان تقول لي كان القرآن نعم عليك السلام ثاني القول في الكل كالقول في الجزء الجزء قرآن والكل قرآن sàrẹ́. bẹ́ẹ̀ ni lókun gbàtà kúránì bá ti wà ń bẹ̀. ẹ̀mí tó bá rí pé tíra tẹ̀síìrì ni tíra fíkìú ni ó gbé pẹ̀lú ẹ̀mí pé tíra fíkìú lè ní gbé tẹ̀síìrì mo gbé kò sì ní fẹ́ ẹlẹ́yìn ẹ̀sẹ̀ kúránì àlàyé ìtumọ̀ rẹ̀ ni ẹ̀sìn níbi táwọn náà kọ kuraani sí translation of the meaning of the Quran ni wọ́n sọ èyí ti fi Quran na. na a ti dáhùn lẹ́yìn a sọ pé tẹ̀síìrì dáhùn ó sẹ̀sẹ̀ sọ ọmọdé sí. nípa kò sí wàhálà ṣé jánábà mú ni. kìí ṣe kọ̀ǹdíṣàn síkìrì yẹn gan lálù àlà. ìta à ń sọ ní ìsìnkẹ́ tó ní jánábà nígbà tí ti ṣe jánábà ló mú kò sí problem ọmọ bá bíkìrì rẹ̀ lọ. Thank bẹ́ẹ̀ni ó súnmọ́ kápọ sẹlẹ nítorí pé kò gbọ́dọ̀ dojú kiri ńgbà yẹn. òhun sebọkọ rẹ lè súnmọ́ sebọ lè kírun. ẹ ṣàlàyé fún wa nípa ẹ tó wẹ o tó bá tó kọ ọkọ àlè ibi tí ẹkọ àlè lójú ara o ṣé àlàlá ìbàjẹ́ ló ń. kí wọ́n wá débẹ̀. Ẹ̀sìn tó báyọ̀ sọ̀rọ̀. Ndio tabaradi. Tọ́lá ẹ̀rù ń bá wa kọ́ mẹ́jẹ pé kì í ṣe dáná bí sọ̀rọ̀ náà. A ti ṣàlàyé lẹ́yìn lọ́sẹ̀ tó kọjá àdúgbò fún Ẹni tó bá wà ń kọ́ ṣàlàyé fún bàdà máa fi. Ilé ìgbà àbí fẹ́ẹ́ بعد الاستعادة والبسملة إن الله وملائكته يصلون على النبي والله وانت راجل kò sí ìsìn àwùjọ bí láì kò sí bísí láì wọn ní lẹ́yìn àwùjọ bí láì bísí láì ọlọ́sọ báyìí ọ̀ sọ kẹkẹ wọ́n sọ pé àwùjọ bí lẹ́yìn mi ní ṣe sọ́ọ́dọ̀ rọ̀jì ìgbà náà ló tún ṣe ṣe àádọ́ بسم الله الرحمن الرحيم أنا لجوز بسملة إسلام يا سيري أنا بعد الاستعاذة والبسملة أوكي يا سيرين وأبي سيري أستنى على يجي tó máa dáhùn ìgbẹ́ sí lẹ́yìn ìgbà táwọn ìjọba ti fi fún un ó dá fíìsì àsìkò fún àwọn àwọn fíìsì àsìkò fún wọn sì déédéé àsìkò ọrùn àwọn tó bá ṣe déédéé èèyàn dá tiẹ̀ kí náà nì torí kéèyàn gbọ́dọ̀ kírun kásìkò tó tù. tí wọ́n bá lọ sí bá dà ó sì lẹ́yìn ìṣèjọ́ ni kò ní ìdíkọ tó fi bá a dà yóò ní agbọ̀rọ̀ jáwé sóbì àwọn olùbílẹ̀ ẹ̀ ṣe tó lẹ́yìn fún àwọn ẹlòmíì máa fẹ́ ti ṣàǹṣàyìn wọ́n lè kọ́ gbọ́ lárúbáwá kan tí òkun ti bí kìnní kankan àwùjọ bíi láì méje tó sọ sí bẹ́ẹ̀ náà. yọ san raka kan padà tọba baraka kan lódodo. Àà wọn náà lọ sọ pé ó mix raka kan. Sọ Yorùbá. ìṣòro òyìnbó tó wí òkò rọ ọ̀pọ̀ yìí kí ni ìṣòro ọkọ mi ti rákà ọ̀pọ̀ arákà kẹta ọba kan tàtà ya lọ́wọ́ ọba àrùn ẹlẹ́yìn ìgbà tó fi bá yí pé wọ́n ti sàdáyà lọ tó ń gbà tó dé àníyàn tí wọ́n dà ní ìsinmi pé wọ́n fẹ́ kírun bọ́ọ̀. ìrun dóhùr ni wọ́n dà níyàn tó o tí lè má bá ti sálámà rákà mẹ́rin ló mú wa. sọ́yìn lè gba àkùrán lọ ọmọ tí ń fi ń ṣeré nígbà tí obìnrin tó sì fẹ́ gba yẹn ṣe nǹkan sùn lọ́wọ́ yóò jágbe wọn kó gbé lẹ̀ yóò wá pa ẹnìkan kó wá bò ń gbà lọ́wọ́ náà ẹ̀ dì mú o akramakumullah tá a bá ra. ogun orí fọ ogun nù rùn wọn máa ní ká má gbé síbi tí ọwọ àwọn ọmọdé kéékèèké ó ti tó wọn kuran lọ ayẹ ká máa gbé síbi tí ọmọdé kéékèèké ó ti tó sọdọ abẹ abẹ

ó ti dá lójú kò sí lálù àlátẹlẹ aláàtọ ọmọ kírun títí tí èèyàn ti pọ dájú pálù aláwọn òsì ètò dájú òní fílà nítorí ètò ò ti dájú títí tí ó fi dájú pọ̀ lálù àlà tó bá dájú pọ̀ lálù àlà ó tún rìn kú sẹyẹ ó ti jẹ ẹ. ẹni tí ó ń ṣe ìdùnnú àlọ́ rárá rárá kò é sínú kọ́ndíṣàn àdúrà ní kò sọ̀rọ̀ náà bọ́tí ń bẹ́ẹ̀ nù àdáàbò dùà. àwọn bí wàá yí pé ṣe fi wá bókò sọ láti máa ṣe ẹ̀yẹ̀tọ̀ sí síkìrì láti máa ṣàdúrà ní gbígbó òǹkùn ìwádìí ipò tá a máa fi bẹ́ẹ̀ àdúrà ọjọ́ jùmọ̀ àbí àdúrà tí ìmáàmù tó ń ṣe fáwọn àwọn màmú lẹ́yìn ìtọ́kírun tán ewu la dúró àjọ jùmọ̀. bí àpẹẹrẹ pé kí máa mú kírun tán kọ́ ní ọmọ ọba náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bídé àlélẹ̀ bídé àgàn ni kọ́dà ẹ̀ bá àmọ́ gbóhùn sókè bídé àní pípẹ́ ẹ dákẹ́ bàbá lè má mú sàdúrà fún yín àmọ́ àgbọ̀ bídé àní tó bá tún gbóhùn sókè náà bídé àní. àmọ́ tó wá kí n tó ń béèrè ni pé kí wọ́n á nípo àdúrà tí lè má mú máa ń ṣe lórí mímbà níjọ jimá ẹ máa gbóhùn sókè àti ní ká má gbóhùn sókè ń bi àdúrà tó ṣùgbọ́n òbéèrè. ọlọ sàlù alákì àná kò sómi ló fi sàlù alákì tẹyẹ mú. kó o fi láǹfààní àti láǹfààní ti ní láǹfààní Fífi wọn sọ wípé Ànábì sallallahu alaihi wasallam ọgbà fáwọn kan láti hàn jù. bọ́ọ̀lù pè náà wọ́n lọ sọ pé hàn o tún ní hàn áyà kuran láti fi ṣòwò owó gani kí hàn tún ní àbí hàn áyà kuran tó wọn náà ni àbí kí hàn láwí àwọn alóbi léèrè bí wọ́n ti lù torí kẹ́ńtù bá mọ̀ ọmọ parọ́ máa ń lọ sí sọ̀rọ̀ àlùfẹ́ lọ. e tó máa tó lọ ní fẹlẹ́ ẹsẹ̀ bọ́wọ́ àmọ̀kàdà omi nàná fọ́fọ́ ara rẹ̀ ṣe ṣáájú tó gbé nu náà wọ́n pa dìtì tó ti rí kó mu wa lẹ́yìn náà ó ti dilẹ̀ wọ́n fi dẹ́nìkan bá sọ̀sọ̀ kú ṣé màá muhammad là nábì ni àlá kódà tó wáá gbọ́ abubakar lọ sọ sáà nábì ni ẹ̀wọ̀n màá muhammad lọ́n lọ́n. gbogbo tẹ̀ ń sọ kì í ṣe pa àmà kì í ṣe pa àmà bí tó wà mo rò pé yé gbogbo tẹ̀ ń sọ kì í ṣe pa àmà kì í ṣe pa àmà bí tó wà ṣùgbọ́n wà fún ká sí ìyànlọ́ni. bàbá yẹn kún un mọ̀júmọ́ kọ̀ọ̀tà ní ìtẹ̀lé yẹn okun ọ̀sẹ̀bù nàbàwì ibn al-Qayyim àmọ́ àwọn eléyìí ṣe ànábì wa ẹni tí wọ́n sọ pé ànábì ló ní ká ṣe á tó gùn lẹ́bùn tó bá mú ibi tí ànábì ti ní ká ṣe wa. Okay. سبحانك اللهم <laughs>